Let somebody shout hallelujah. hallelujah. Praise the Lord, church. You might be here today and you think God has not done you well. But if you are able to sit down and think through, you know that your God is good. Think about the fact that you are not in the hospital. Think about the fact that you are not in the mortuary. Think about the fact that you have the awareness of what is going on around you. Àìmọye àwọn ènìyàn ni wọ́n wà lọ́ọ̀sìpìtì lọ́wọ́lọ́wọ́. Ọba tí ò jẹ́ kó o gé lórí. Ọba tí ò jẹ́ kó o fọ́ lójú. Ọba tí ò jẹ́ kó o gé lápá. Ọba tí ò jẹ́ kó o gé lẹ́sẹ̀. Ọba tí ò jẹ́ kó o ya wèrè. Ọba tí ò jẹ́ kí wọ́n máa gbé ẹ kiri. Fi ọpẹ́ fún Ọlọ́run yẹn. Gbanigbani tí ayé ń sáyà is the lily of the valley. Olúwa àwa máa dúpẹ́. Olúwa àwa yìn ọ́ o. Olúwa àwa gbé ọ ga. Wá gbọ́pẹ́ àti ìyìn wa. rẹ lórí ayé wa. Fún ìpamọ́ àti ààbò rẹ ọlọ́run wa àwa gbé ọ̀gá wa gbọ́pẹ́ àti ìyìn olúwa o àwa máa dúpẹ́ ọlọ́run tó ṣọ̀wá la oṣù kìíní ọdún já ọlọ́run o àwa gbé ọ̀gá wa gbọ́pẹ́ àti ìyìn ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo gbé ọlọ́run ga ẹni tó mú wa la oṣù kínní ọdún yìí já ẹni tó pa wá mọ́ ẹni tó ṣààbò lórí ayé wa èmi ni tí ń jẹ́ èmi ni mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run lórí ayé ìwọ tó ń gbọ́ mi lórí gbogbo ọkàn tí ó ń gbọ́ àdúrà yìí mo gbé ọlọ́run ga lórí ayé rẹ lórí ilé rẹ ọlọ́run tí ò jẹ́ kí ìjì oṣù kínní kó gbá yín lọ tilétilé kó gbá ọ láyọ̀ lọ ohun gbogbo tó kó wọnú ọdún yìí ìjì oṣù kínní ọdún yìí ọlọ́run tí òjò fẹ́ dànù mọ́ ọ lọ́wọ́ mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ fún ìpèsè rẹ̀ fún ìgbèníjà rẹ̀ fún ìrànlọ́wọ́ rẹ̀ fún ààbò rẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún kíkóyọ nínú ewu gbogbo ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ìrìn àjò oṣù kejì tí a wọnú rẹ̀ báyìí. Mo súre fún ọ ní orúkọ Olúwa. Oṣù yìí ayé ò ní sá ọ lọ́gbẹ́. Ọgbẹ́ ìkorò, ọgbẹ́ ìbànújẹ́, ayé ò ní sá ọ lọ́gbẹ́. Nínú oṣù kejì ọdún yìí tí o wọ̀ yìí, lórúkọ Jésù Olùgbàlà, o rí dààmú, o rí wàhálà ayé. Lórúkọ Jésù, mo wí nípa tiẹ̀ àánú Ọlọ́run, àánú ńlá, àánú ńlá lórúkọ Jésù. Àánú Olódùmarè yóò ṣiṣẹ́ fún ọ lóṣù yìí. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí ayé rẹ. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí ilé rẹ. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí iṣẹ́ rẹ. Lórúkọ Jésù, lórí iṣẹ́ rẹ wàá rà àánú gbà. Lórí bísínẹ́sì ẹ mo ní wàá àánú gbà. Lórí ìdílé rẹ wàá àánú gbà. Àánú rẹ yóò ṣe Ọlọ́run gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù yìí lórúkọ Jésù Kristi èyíkéyìí nínú ọjọ́ èyíkéyìí nínú wákàtí kò ní fọ ibi lé ọ lórí bíbélì wípé àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run òfúlufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù kejì ọdún yíya twenty twenty two lórúkọ Jésù Kristi kò ní fọ ibi lé ọ lórí ò ní rí ìbànújẹ́ ò ní rí ìkorò ayé lórúkọ Jésù nínú ilé rẹ yẹn ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọ ọbẹ̀ oṣù yìí yóò pè ọ́ oṣù yìí yóò gbè ọ́ oṣù yìí yóò san ọ́ lórúkọ Jésù gbogbo ẹ̀dákẹ́dá tá a ti ní obìnrin bí láyé tó bá lóun dìde dúró lóṣù yìí láti dojú ogun kọ ẹ́ ilẹ̀ ó gbé mì lórúkọ Jésù gbogbo ẹ̀dákẹ́dá tó bá lóun lépa ayé rẹ fún ibi lóṣù yìí lórúkọ Jésù ilẹ̀ ó gbé mi ìyẹn ni wọ́n sọ fún wa nínú ìwé Jeremáyà òpè ọmọ níjà kẹrù ó boníjà ó ṣe ìlérí nínú ìwé Jeremáyà yìí pé òun ó gbà wá lọ́wọ́ àwọn ènìyàn búburú lórúkọ Jésù gbogbo ipá ènìyàn búburú gbogbo ipá àwọn arógun bògójẹ́ gbogbo ipá ìlàkàkà onílara lórí ayé rẹ nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù kó máa di asán nínú ìwé Jeremiah chapter fifteen verse twenty one ó ní èmi ó gbà ọ́ sílẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn búburú èmi ó rà ọ́ padà lọ́wọ́ àwọn ìkà ìwé Jóòbù wípé a fi ayé lé ọwọ́ àwọn ènìyàn búburú lórúkọ Jésù Kristi lọ́wọ́ àwọn arúgbó gbògbó jẹ́ lọ́wọ́ àwọn ẹni ibi ayé ìwà láàyè ọlọ́run yóò gbé ọ níjà ìwà láàyè ọlọ́run yóò jà fún ọ ìwà láàyè ọlọ́run yóò jà fún ọ yóò jà fún ọmọ rẹ yóò jà fún ọkọ rẹ yóò jà fún aya rẹ yóò jà fún ọ níbi iṣẹ́ rẹ níbi iṣẹ́ rẹ yẹn wàá rèrè jẹ lórúkọ jésù olùgbàlà mo ní wàá rèrè jẹ lórúkọ jésù níbi iṣẹ́ rẹ yẹn ọ̀run yóò yà ọ́ lẹ́nu owó tó fi ọwọ́ rẹ gbà rí nínú oṣù yìí ẹ̀mí mímọ́ yóò darí rẹ̀ sí ọ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 gbọ́ ẹsẹ̀ ìkarùnún olúwa yóò pa ọ́ mọ́ olúwa yóò pa ọ́ mọ́ nínú ibi gbogbo olúwa yóò pa ọ́ mọ́ yóò pa ọkàn rẹ mọ́ yóò pa ilé rẹ mọ́ ó ní òrùn kì yóò pa ọ́ ní ìgbà bẹ́ẹ̀ ni òṣùpá ní ìgbà olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo ẹsẹ̀ ìkẹ ìlà keje olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo di eléyìí mú ní orúkọ jésù kristi nínú oṣù yìí nínú ewu ojú oorun ojú àlá torí ilẹ̀ torí kẹ̀kẹ́ nínú ọlọ́wọ́ eléwu ènìyàn ọlọ́run yóò pa ọ́ mọ́ yóò pa ilé rẹ mọ́ yóò pa ọkàn rẹ mọ́ yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ ní gbogbo oṣù yìí wàá rí ire olúwa ní ilẹ̀ alààyè ògo ni fún ọlọ́run wa iṣẹ́ rẹ kò ní dìṣẹ́ ibi ò ní bá ọ wàá rí ìrànlọ́wọ́ wàá rà àánú gbà ogun ọ̀run kó yí ọ ká kó rí ilé rẹ ká kó yí ọmọ rẹ ká kó gbé ọ níjà kó jà fún ọ ọkọ̀ rí òní lásídẹ́ǹtì o ibi òní bá o ògo ni fún ọlọ́run ìrìn àjò àbámọ̀ ò bá wọn rìn lóṣù yìí ìrìn àjò àbámọ̀ ò bá wọn rìn o tilétilé rẹ tọ̀nà rẹ gbogbo ò bá wọn rìn ògo ni fún ọlọ́run wa yóò dára fún ọ yóò dùn fún ọ ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín happy new bàbá